I was in school in London, I was the best dancer. You seem to be a good dancer too. I dance fire, baby. I can't even mm. dance to save my life. Not you, baby. Oh. I think you're a good dancer, this man would have been a mistake ṣùgbọ́n àṣìṣe tí máa kọ́kọ́ ṣe nínú ayé mi kọ́ leléyìí ó pọ̀ bí ilẹ̀ bí ẹni. mú ah, ah. mi kú lónà. káàbọ̀ kí lẹ́yìn ṣe ń retí yín báyìí tó mọ̀ pé ẹ kò pè mí. ẹ̀wọ̀n mú mi má bínú mú mi tẹ bá rí nǹkan tó ṣẹlẹ̀ sí mi ah. ẹ ti fi yẹn lẹ ṣáà máa dúpẹ́ pẹ́ rí mi kò máa dúpẹ́ pé mo dé láti àlàáfíà. olúwa ṣe òun gbà mí. hey baby how are you. you don't want to say hello to mommy. ó ń bínú ó ń bínú sí ẹ gidi gan-an àná ló sọ fún kó máa pìkẹ́ you promise him you were coming yesterday ó ò ibi ìbàyí ló padà sùn sí èmi ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbé wọlé ní nǹkan twelve àtàárọ̀ tó dẹ̀ ti jí náà where is my mommy ló ń bi mí. my mm. baby i'm sorry okay i'm sorry. ọkọ ẹ pè mí o Desire. èwo lọkọ mi pè èwo lọkọ kí lẹ ń sọ ah, ah. mọ́mí ṣé mo ti máa rìn ni ah, ẹ dúró náà ṣé bá bright light lẹ́yìn tí mi ò mọ̀ ni ṣó fọ́n rí lẹ́yìn olórí ni because kò yé mi téè sọ pé ọkọ ọkọ ọkọ ọkọ wọn lẹ fún mi wọ́n mi am single. ọ̀rọ̀ kan tí mo ti ń tẹnu mọ́ látijọ́ iná ni màmá tẹnu mọ́ wàá máa bu ọlá ọmọ tó wà láàrin ọmọ méjèèjì ṣórí téèyàn bá ti lè bímọ fọkùnrin ó ti kúrò lálé o ó ti dọkọ ẹni even though kò tí san bright price ó máa padà san bright price ẹ i'm telling you so ó máa ní sùúrù ni mo kúkú bá ẹ sọ. So, ṣọ́ra gidi tó fẹ́ mú ajé àti bàbá ẹ̀ tó fẹ́ mú yìí kò lè pé ẹ o kò lè pé ẹ mo ti sọ fún ẹ. ẹ wo mú mi ẹjọ ẹjọ ẹjọ ẹjọ mi mi marry am single hi baby are you okay. má ṣe lò tì mọ́ mi. má ṣe lò tì mọ́ mi good boy i miss you. Mm -hmm. <laughs> you miss mommy you miss me. Hello? Good afternoon. Oh, oh <laughs> ẹ káàsán sà. Sorry, mi o mọ̀ pé ẹ̀yin ni. Ah, kí ló ṣẹlẹ̀? Rárá o, kò sí lọ́dọ̀ wa o. Um, no problem sir tí n bá ti reach ẹ máa pè yín padà láti sọ fún yín ẹ fọkàn yín balẹ̀ ṣẹ́gbọ́n. Alright, um, all right, sir. Any nice day. Okay. Ani. Ha, ẹ gbà mí. Um, ọkọ Desi mà ni o. No worry Desi pé she's not been picking his calls. Wọ́n tún ti jà ní. Wọ́n tún wọ̀nyé jà. Ah, kí ló máa ṣe wọn náà? Jẹ́ kí n pè fúnra mi because I feel like there's a reason behind this. Ah, hold on. Ṣé o ti ń ring? Mm. Hello rẹ̀ báwo ni? ọkọ ẹ ló ṣe pè mí tó ń sin ó ní o kúrò nílé pò dẹ̀ gbé calls òun. níbo lo wà? <laughs> láyé mi ì lè sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn o kò sí wàhálà. ok ẹ wọ́n ti ní kí n pè wọ́n tẹ́lẹ̀ pé tí n bá ti rí ìjẹ́ bọ̀ mi ò lè sọ fún wọn pé mo rí ìjẹ́ o if you call them mi kò ní gbé ni àbí kí n sọ fún wọn pé mi ò tí ì rí ìjẹ́ ṣáà ṣáà máa ṣe jẹ́ all right ok ọ̀rẹ́ all right. n bolo sọ pé mo wà. I think she's just trying to have her time alone. her time ọmọ bí dẹ́sì ṣe máa ń ṣe bí èèyàn tó bá ní skánskán lórí wo wọ́n wà ọ̀rẹ́ ajẹ́ parí nǹkan tí mò ń ṣe ní hmm. kí ló dé tí mò ń pè ẹ́ tó o pé I saw it. I don't feel like taking. What do you mean you saw it? You don't feel like taking? Like, what kind of a sensible person speaks like that? Kunle, I don't feel like taking it. Are you okay? I see so nǹkan tí mò ń kà lórí social media tí mò ń rí òótọ́ ni òótọ́ ni pé òun ṣe ìranù kiri àbí. what are you talking about Kunle I owe you no explanations you don't get it I don't owe you any explanation bí n ṣe ìyàwó ẹ̀ náà o ò tí mi I'm not your wife. really oh yes really. gbogbo nǹkan tí mò ń fún ẹ tí mò ń ṣe fún ẹ òun gbá gbogbo ẹ gbẹ̀yìn ọmọ pé you are not my wife right I will do everything for you and you come here to tell me bullshit right. you just go for weeks for months and you show your face here and what? You expect me to clap for you? Really? Look, woman, I can show up anytime I so wish, okay? I want to see my son. Excuse me, The best thing for you is to go back to where you're coming from. Yes, I have done enough. Opening the door, come outside here and look at your silly face. Ilé tí mo fi owó mi rà you're not telling me what? Baby, leave rí mommy. Show Ṣọ́wọ́ ni ẹ No, no, don't, don't piss me off. I'm not joking with you. Excuse me, Joe. Kí Show sọ? Ṣé orúkọ ìyá aláìyá ẹ ló wà lórí ilé ni? no tell me ṣorúkọ yàrá ya ẹ ló wà lórí ìwé ilé ni. yàrá ya tó. oh yes yàrá ya ẹ kúnlẹ̀. god mi ò ní bá ẹ stage ọ̀rọ̀ torí mo mọ̀ pé ìyá ẹ kò kọ́ ẹ tí ìyá ẹ bá kọ́ ẹ ni òní lánàá ẹ pàkà kó máa insult àgbàlagbà see i don't have time for your bullshit okay. please excuse me i want to see my son. now listen okay you have hotels you have Airbnb you have everywhere to go and sleep tonight it doesn't have to be here so get out. ṣé olùmọ̀ asọ́bẹ̀tì máa sún sí fún mi. kúnlẹ̀ leave. Oh yeah, excuse me, John, because chicken. See that before you, John. Oh my god! Jay, Jay, I'm so sorry. I'm so sorry. What is this? Can you see what you've done to my son? I'm, I'm, I'm sorry. Kule, Kule, I better not meet you here. Kule, Jack, sit down. Baby, I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry. go go go go go. Kunle get out. Kunle bọ́ síta. Kunle bọ́ síta. Leave. Mi mọ̀ kó wà lẹ́yìn ilẹ̀kùn náà. Kunle get out. Get out. I will call the estate security and I'm not I'm not I'm not joking right now. I am not joking. Kunle get out má bínú you know every time tí mo lọ sórí social media tí mo lọ sí comment section there. ó máa ń dorí mi ró ni kó tó ṣe mí nìyẹn má bínú náà i'm sorry i'm sorry. aren't you ashamed of yourself Kunle comment section. I've told you times with that number. Leave my social media life alone. But no! no, Kule. I can't. I, I love no. you so much. I can't. This is I love. Can't. You're just crazy. Yes, I'm crazily in love with you. Kule, please. I've had it up to here tonight. My son is upset because his stupid father has anger issues. So please just go. I don't have anger issues. Kule, get out. Okay, okay, okay. You know what? I have something to tell you. Okay? I might not be the, the man you want me to be, but I am ready to be that man only if you want to teach me. I want to spend forever with you. I can't do this alone. I love you. Please, Mama, I'm sorry. Yes. Yes, as ti gbọ́ àpótí ìbàdàn. are you an idiot yes this is mine put it. sorry. I'll be your wife I'll marry you Lee. I've waited for this for so long, but you've just been an idiot. Oh, good Uh. Um, pé ojú mi ń tọ́ mi jẹ ni. Can you imagine? Imagine what? My husband flirting with another woman at the party tí mo wà lórí ìjókòó really. Sọlá kí ló kí ló ń sọ lẹ́nu náà? Ah, ṣé tó ẹ̀ ló ṣe wà ní mọ́tò tó sọ̀rọ̀ látàárọ̀? Why why to ṣe no overreact? Láyéláyé ẹ má bàa mi sọ bẹ́ẹ̀ mọ́. Kúnlé láyéláyé in your whole life don't ever say that to me again. I am overreacting really. No kí ni yíkí dàgbé kí ló why what's going on now. my husband. Uh-huh. at a party with me you were flirting. ṣé bí mo kàn ń bá sọ̀rọ̀ lásán ni kò ṣáà ṣe pé mo gbé lọ sóòtẹ́ẹ̀lì àbí àjọ ń sọ̀rọ̀ tó tó jọ bẹ́ẹ̀. really o ò gbé lọ sóòtẹ́ẹ̀lì àwọn tó wá ń gbé lọ sóòtẹ́ẹ̀lì látọjọ́ yẹn kọ́. mi ò gbé anybody lọ sóòtẹ́ẹ̀lì. oh really. yes. I told you were a changed man. For Christ's sake, we are married. I am your wife. I knew that. I thought you would change, but no, look at you. The dog that you always been, that is what you are still. Huh? Ah, oh my God, I hate you so much right now. Like, I hate you so much. Babe, babe, babe, babe. Look, firstly, I am not a dog, okay? I am sorry. Mi mọ̀ pé ó máa bí ẹnu náà. Tí bá mọ̀ pé ó máa bí mi ní bá sọ̀rọ̀ in the first place. I don't mean to disrespect you. Okay? I love you. Come on. You don't love me. I love you. you. you do, no, you don't. You don't love Shoshan me. Binone. Not Binone. Look at me. If, if there's anything we public figures dread, it's the internet troll. um, gbogbo properties wa tó wà ní Èkó Atlantic ti wà sold out uh, bẹ́ẹ̀ ni uh, but another high-rising skyscraper luxury apartment ó máa wà completed ní middle of next year so tí ẹ bá lè dúró ní àwọn properties kan ní VGC Ìkòyí ah okay okay it's your choice you know it's your choice anyone tẹ́ bá fẹ́ ní gbogbo ẹ̀. Okay, I get back. All right, no problem. I'll get back anytime. Ẹ pè mí. Yes, no problem. Thank you very much, sir. Bye. Ṣadé! Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Má pè mí pa náà. Má bínú. Ṣáà ìpín nǹkan tí mò ń ṣe náà mo lọ tó bọ́ta. Ẹ má bínú. Gbogbo àwọn ọtí tó wà ní fíríjì ní ti ice cream. Kí ló ṣẹlẹ̀? Ah, kí ló ṣẹlẹ̀ tẹ́ni ò ti fi débi báyìí? bá dí. I swear <laughs> mo ti dọ́ra mi. èrò dẹ̀ máa yá pa. as in. ó yá ó yá ó yá kí ló kù àti ok ti ti. staff tó kún nǹkan ló gbé jáde ó yá lọ kó síta. Hmm. Ah, ah. ìyá bèbí. ìyá bíu. ọ̀rẹ́ mi bó ṣe fine. Jimoh. ẹ ṣe kọ́ọ̀dù tí ẹnì nǹkan. ó ń bọ̀ ó lọ ra nǹkan wá ní ó lọ ra drinks wá ní. pẹ̀lẹ́jẹ̀ ẹ jókòó jókòó jókòó kí o fẹ́ pa mí ni ìwọ náà. ah ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mo wá mo wá mo wá jẹ́ lọ live mo fóònù ẹ̀ wá jẹ́ sáré fún wọn ní update nǹkan tó ṣẹlẹ̀. let me shall join you guys. sáré fún wọn ní update as e dey all. wo wo wọn aṣọ ẹ fine. oh she say she look pretty. wo wo wo ẹni jẹ ẹni ṣe join wa. imagine. ẹni tó lọ ra drink tó yẹ kó ti débi báyìí. imagine. kò sí problem i no enjoy yourself. i swear. Oh, thank you thank you so much guys. <laughs> Ah, wo bí n pé. láti àárọ̀ imagine. ó lóun wà traffic kò sí problem àmọ́ pé kò wà traffic five and six ni no problem ṣáà tètè dé torí àwọn èèyàn ti ń wọlé bọ̀ mo ti pom pom pọnpọnpọn everywhere èyà this stress mọ me to be pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi she's so beautiful i know owó ọkọ ẹ náà ti comment ó lóun ti ń okay we're expecting you she's kissing you <laughs> all right all right. Oh yeah, oh yeah, oh yeah, ẹ̀yin tiẹ̀ What? if you know you are coming say hi they are only saying that i see I everywhere tell me i'm bringing gift for the baby. baby ìyàwó ẹ̀ ń ṣe baby shower Oh, dẹ̀ sọ fún mi why you don't want me to know. no kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà wọn àti àwọn ọ̀rẹ́ ìlú kọ́ planning you know, lady stuff so jẹ́ ká concentrate kẹ́ máa bọ̀ táwọn lọ. wow baby hmm? wọn kọ́ téèyàn kan sọ. I pray your husband does not find out about this bastard child you are carrying. What is this? Look, what fellow, what fellow? Hold on. Um, you know what, just um, don't worry about this, okay? Go, close it. mouth my whole life, I'm just close it. So, it's okay, Jacob. Are you okay? Yeah, I'm good. I'm good. <laughs> ti tàwa ẹ̀ báyìí á ní àpẹ́ àwọn akọ̀sẹ́ndò owó sí àwọn àṣegbá àwọn aṣọ but you came you still supported. So, don't oh, yeah, tell me that she's a celebrity my dear. ó pẹ́ o. wọ́n <laughs> jẹ́ kí n máa lọ́lé ride mi tó débi báyìí and kí ló dé òun lọ́lé ni time ti lọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé o rí pé mo ti lo make up bíbá mo fẹ́ sùn sí <laughs> so eh, mo máa sùn sí bíbá pẹ̀lú ẹni. jọ kí ni reason wo lè yẹba fún ọkọ àtìyàwó kan máa lọ́lé ni. ṣòro ọkọ ẹnu ilé ni ṣé bó rí pọ̀pọ̀ ẹ̀ wá That's true. But why? My stress. Yes, me go downstairs abeg. Ah ah. Yambi. How far now? I dey, y'all be chilling, huh? Well, eh. Ah. Ọmọ inú mi dùn pé lọlé o. Èmi ah. fẹ́ lọlé àǹtí ni ò jẹ́ lọlé, ẹ̀yìn ló dá mi dúró sí mi. Ah, kí ni gan-an? Kí ló fẹ́ lọ ṣe ṣé bá ṣe wà pẹ̀lú ẹ̀ ṣó láìkì ẹ̀ náà nìkan wá ah, dá dúró sílé tọkùn sí ara wọn. mi ti ẹ̀ mọ ibi tí yẹn kó rẹ̀ lọ mo ti pé pé kò gbé. but how far dey say ṣo notice pé ìgbà tó wà ní live video comment kan drop ẹni yẹn kọ síbẹ̀ more than once pé ọkọ ẹ̀kọ́ ló lóyún ẹ̀. wọ́n sọ pé you are a hoe àbí ìkọ̀kọ̀ ọmọ basta. yeah and not once ẹni yẹn kept dropping it. jọjọjọjọjọjọ so ìyẹn lè wá wà bọ́dọ̀ dàbàtúpẹ́ àwọn wèrè yẹn they are nothing but internet trolls hmm. àwọn yẹn yes wọ́pọ̀ ó wà successful láyé yìí àwọn tí ò tiẹ̀ rí ṣe láyé gan kò sí ni you must have hater nínú family láàrin ọ̀rẹ́ nínú ẹbí ibi tá a ti ń jọ́sìn not to talk of this industry that I am in it's a normal thing you definitely have haters celebrity life god abeg o. cos tó bá yẹ pé mi ni màá ti wà depressed. àìmọye dis lover ah. dis abeg abeg. you guys are trying o. o babe i'm used to fiyele how far now. if there's anything we public figures dread. ẹ wo ẹ rọra ma ṣe ẹ lo ẹ lo ẹ lo eh, go ẹ leave am for here now ṣé you go go abi you no go you go still join come dey talk say you dey talk story how far ya babe you go dey uh, come. internet trolls are simply destroyers of homes. Honestly, they are all over your social media pages with devilish comments to ruin your life, ruin everything that you have. Please help lay a curse for them. Just, just lay a curse on them. Ah, no, kill on mean? Kí ló ń try so what are you trying to say? I said I want a DNA. Ah, DNA Kúnlé lẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ni. O dẹ̀ lórí láyà òun sọ fún mi kó o fẹ́ DNA o fẹ́ ṣe DNA. Ah, kí ló pàdé pé mo fẹ́ ṣe DNA? Come wo etí mi ti kún ta etí mi ti kún gbòòrò gbogbo everywhere lórí social media all your comment section but I just want to be sure. Really? Yes. Really? Kúnlé comment section again. Are you not ashamed of yourself? For what? not ashamed of yourself for, for and you seek validation from from internet trolls oh really this house has to be run by whatever they say on the blogs really. Why èmi kọ́ ni celebrity one ni celebrity the one in blogs ń gbé not me so what do you want me to do i just want to be sure that's it ṣé go sure fún one. you should be ashamed of yourself. don't tell me to be ashamed you of myself. be ashamed no, of no you listen to me woman listen to me i want to be sure okay it's not too much to ask. you want a DNA for this child? Anteju. What? Yes, you heard me. Are you joking? I'm not joking. I'm not. I'm not cutting myself. Kunle. You're stupid. Ó fẹ́ DNA. Ó fẹ́. For my children. For my son and even the one unborn. You dare ask me for a DNA? I don't trust you, man. Kunle. I don't trust you. To bá resort DNA ṣọ́ọ̀kọ ẹ máa gbà. Kúnlé, you want a DNA? I want a DNA. You want a That's DNA? That's what I want. Kí ló ṣẹlẹ̀ gan? Ṣé kò ṣọ́ọ̀ fún ẹni? What's wrong with you? Kí ni gbogbo sympathy tó tó ń try láti get? What's wrong with you? Kò tí mo fẹ́ ni mo fẹ́. That is what I want. Kúnlé o fẹ́ ṣe DNA? Wàá rí DNA. Ṣèbí DNA ló fẹ́? You be get DNA pray DNA you get it no na DNA ló fẹ́ you want DNA. please jo ah kí ni bíi jù pé o fẹ́ ṣe DNA ah ṣé mi mo máa fẹ́ yàwó mi ò ní wàá ṣọ́ ni kí ló ṣẹlẹ̀ gan olóòmọ gbogbo. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọ́jú ọkọ mi ọmọ yìí ṣàánú mi o ẹ ń ṣàánú mi ṣùgbọ́n pé mi àti ẹnìkan ni. mo mi ò lè tó fún mi náà ṣúdà. mo ti pè é mo ti pè é ó ń bọ̀ rọra rọra rọra gbẹ́sẹ̀ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo ṣe nǹkan lónìí jésù ṣàánú mi rọra rọra ṣọwọ́ṣà rọra pẹ̀lẹ́ ọlọ́run kọ́kọ́rọ́ o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. mọ́mí ẹ̀yìn mi ti kọ́. ẹ̀yìn ṣe ìyá ní ẹ̀yìn ò ní pọ̀ ẹ̀yìn tèmi ò kọ́ bàtí máa bí ẹ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ lẹ́mi ti sọ fún ẹ kó máa breathe in and out ní pẹ̀lẹ́ hey that is it my darling pẹ̀lẹ́ that is it that is it ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù mo bí mẹ bá pẹ. pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ee mo ṣe nǹkan pẹ̀lẹ́ ó yá jà lọ jà lọ jà lọ ó yá jà lọ pẹ̀lẹ́ máa padà wá mú kọ́kọ́rọ́ ni ó yá ó yá gbẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ ní o pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ee Ọlọ́run ṣàánú mi Ọlọ́run ṣàánú mi pẹ̀lẹ́ ọkọ mi ó yá máa bọ̀ báyìí máa bọ̀ báyìí èmi ni máa wà ẹ́ èmi yìí máa wà your back ẹ̀yìn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ní sùúrù àní onísùúrù à ní sùúrù ó yá ó yá mọ́mí pẹ̀lẹ́ ọkọ olóbótó rọra mọ́mí pẹ̀lẹ́ ọkọ mi. pẹ̀lẹ́ mú kọjá mú kọ́kọ́rọ́ ẹlẹ́dàá mi ṣàánú ọlọ́run ẹ̀dá ṣàánú mi ọlọ́run ṣàánú mi o. kí ah! ṣe owó ah thank god ṣé ti bímọ. Ah! <laughs> Eh, ẹni náà wà lọ́dọ̀ mi. <laughs> Okay. <laughs> Hello? Ah, congratulations! Hey, yeah, baby! Well, um, I, I'm, oh, Lord, ẹ ṣùgbọ́n. Well, I need go Ah, gbé phone. Hello, Remy. Ah, ó kú oríire wo. Ọmọ ẹ̀ á dirú àdìgbà fún ẹ lágbára Jésù. Ó ní for ẹ̀ gbọ́mọ ẹ̀sìn ẹ kò sí problem mi àti ẹni àwa kí ẹ ah, ìyá mi. <laughs> ẹ jẹ́ sáré post. ó yá ó ah, yá ó yá jẹ́ Instagram o. ìyẹn sì ti bímọ. <laughs> Ah, mi nínú ọ̀yà tètè pé wọ́n ọkọ lè bá oh ìgbà tí eh, ti post ti lódù ti lódù. It's so my guy. Ẹ kò <laughs> kí lélẹ̀ kí ni ìtumọ̀ gbogbo nọ́nsẹ̀nsì. kí ló ṣẹlẹ̀. <laughs> ṣé bí ọ̀rẹ́ wa ṣẹ̀ bímọ ni mo ní kí n ṣá sórí Instagram. kí wàá ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. àwọn commenters wọ̀nyí ni very bad comments wọ́n bẹ̀rẹ̀ sí ń tú ọ̀dọ̀ ọmọlọ́mọ lórí picture yẹn ni náà. kí ló sọ máa wo wọn ní how can you be celebrating a hall that gave birth to a bastard. Oh, come on that's bad. ọ̀rọ̀ yẹn pọ̀ náà tọmọlọ́mọ bá wá rí kó. báwo ló ṣe ṣe báyìí ẹni tó yẹ pé tó yẹ kán mú kán fún ní keep quiet kán náà yá ẹ̀ pa. exactly. Ah. Eh. ok mo dẹ̀ ń rò kankan. kí ni ìyẹn. èmi feel pé kí n ṣí new account kí n fi bára ẹni yẹn sọ̀rọ̀ ká dẹ̀ invite ẹ̀ ká dẹ̀ kọ́ lọ́gbọ́n so ló máa mọ̀ wípé dropping comments on people post ó ní effect tó ṣe láyé àwọn èèyàn. Hmm. ìyẹn ló make sense ẹ má wọrí ẹ̀yin tẹ́ bá ṣáà ti tẹ́ bá ti rí ìyá ẹ̀ ẹ̀yìn ẹ̀gbọ́n Ah, eh. òótọ́ ni gan a máa pè é torí ìwọ ló máa bá wa ṣàkárá ìwọ ló máa bá wa threaten ẹ̀ dáadáa. tẹ̀wá ti ẹyẹ pè mí sabi ah, as you dey handle all those kind you go destroy you go beat them. ah ah that one na small thing beat beat beat ma beat we dey start from beat. yẹn ṣe ní account ó dẹ̀ rẹ̀ pé kọ́tà máa ṣe nìyẹn torí àwọn pípọ̀ yìí wọ́n lè sọ kínní sí ẹ lójú face to face. no na like àwọn ọ̀rẹ́ yẹn tẹ̀ máa ń get to people o mọ o mọ o mọ kọ́tà lómi go through wàdé máa sọ àdúrò ọ̀rọ̀ yẹn. mo ṣá mo ṣá rò pé. èmi ti fẹ́ máa cut out mi ò fẹ́ máa mú. ó dààbò nìyẹn. ẹ kò sí wàhálà wọn bá ṣá sí nọ́wà náà má jù sí ẹkú tó dẹnu ọ̀nà bẹ́ẹ̀ yẹn. a máa pè é fáànà dá wọn nù. strong. Uh -uh. Uh-uh, see the comment. Do you no, get? No, no, no. ẹ ṣe mà ẹ àǹtí ẹ má bínú ǹjẹ́ gbọ́ yorùbá. of course yorùbá ni mí. olúwa ṣe. in fact mo máa ń wo àwọn movie yẹn gan and they are very interesting. thank you thank you thank you thank you ẹ ok àǹtí ẹ jọ ní nǹkan tí mo fẹ́ bá yín sọ torí ẹni mo ṣe sọ pé ká wá sí lab sit out yìí láti wá sọ̀rọ̀ mà. ṣé kò lè máa ó le àmọ́ kò sí nǹkan tó le fọyàn láti lè ṣe. definitely. àwọn èèyàn sọ pé a problem shared is a problem solved. sure. yes ma. ma ẹ mú ìjà kan ṣẹlẹ̀ lórí mi àti ọkọ mi nípa kan náà. ṣe kí ni gbogbo èrè tó ń bá mi ṣe kó what's all this. baby ṣe o ṣe how na báwo mo ṣe ṣe o ṣe you see this house èmi ni mo fi owó mi rà mo ti wò pé mi ò lè ní ilé tó tóbi bí eléyìí you wan some pain mo fẹ́ gbé baby mi look at look at my baby you see my baby mi ò lè gbé baby mi lọ sí hotel so now wá decide láti gbé bébì mi wá sílé tí mo fi owó mi rà. And I must say, baby, this house is beautiful. Yes, I, I bought this house with my money mm. and every other things oh, <laughs> you can come, see come, come, in this come. house, including this TV. Yes, I bought it. The AC, everything. So, woman, don't pass it. Oyin wà ní kún ẹ̀ mo mọ̀ kọ́ tí mo lè ṣe ó yẹ kí. no no no no don't do that. no I, I can't do that I am, I am a complete gentleman and a very good husband very responsible husband so you know what you know what you're what? stressing yourself too much okay. you know what ọmọkan kúnlẹ̀ ti láti gbé lọ sí another level okay let's just go have I have some fun. no no no no no wait wait wait no I I lè kọ́kọ́ ṣe ìkànnì nígbà yẹn. káde wọn títí. àwọn ti. ṣé kìí ṣe báyìí. dẹ́sì kí ló tún ṣe ẹ́ ṣá máa wò mí. o lè bílíìfì nǹkan tí Kúnlé ṣe fún mi ṣá. kí ló tó ṣe lọ́kàn yìí. Kúnlé gbé aṣẹ́wó wá mi. what? He brought a prostitute to my house. My house. You must be kidding me right now. Oh, wá ṣe nǹkan kan. Ó gbóbi rọ́bẹ̀ nínú ilé yìí. Ó dẹ̀ ń wò. Ó fọ́ orí ẹ̀ kọ́ bọ́ bẹ́ẹ̀ ṣá kọ́ bọ́ bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ nílẹ̀ ṣá. For real? Torí kò gbóyún sínú ẹ̀ ìgbà yẹn wá kọ́ ẹ̀ ẹ̀ ìyẹn lajú ìyẹn lójú òrìrì ni. Ẹ́ tí o bá ní mo ṣe ẹ̀yọ̀ kan síbì kan, ìyẹn lè mú fún òní. My dear, why you got so good? You have a very good skin. Why enjoy ara wa you gonna have fun so please don't don't even give me this crap shit mo àti kiri gbogbo eléyìí now you take it no this is too much I can't even. Oh, <sighs> mo fẹ́ máa bá Kúnlé jà ni. Look at my condition. So, don't tell me. What are you telling me? Don't you understand what you're saying? You keep on telling me every time. Oh God, you know. Oh God. Okay, okay, okay, okay. kókè Okay. Kí ni ká I don't know. kò sí ọjọ́ kan báyìí tí kúnlé múnú mi dùn he has never made me happy mo sọ fún yín o mo sọ fún yín mi mi ti ẹ̀ mọ́kọ́ tẹ̀ wá kiri fọmọ yín mo sọ fún yín mo ní mi ṣe mọ́ ẹni dòdòdòdò oyún yìí o kí filẹ̀ kí bímọ fún kíníkan kíníkan ó dáa kéèyàn bímọ ó dáa kéèyàn bí gbogbo ọmọ ẹ̀ síbì kan òun ni mo wà yìí. mummy i'm not happy in this marriage inú mi ò dùn inú mi ò dùn all i do is cry cry cry every day mummy mi ò ṣe mọ́ mom i'm done i am done i'm done i'm done i'm so done mi ìfẹ́ mọ́. ọkọ mi ní sùúrù sùúrù nìyẹn ń ṣe o sórí ilé ọkọ kò ń ṣe ibi téèyàn máa kó gidi wọlé tí wàá tún kó gidi jáde èèyàn máa ní sùúrù ni ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. mọ́mí mọ́mí ilé ọkọ ilé ẹ̀kọ́ bí ìkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wo ṣẹ́rí I'm back home. Ah, you can't be back here. Woman, back me, ti bọ́. Ẹ wọ́n máa ní sùúrù ni. Ṣé kí ló ojú wo ló fẹ́ kọ́ máa fi máa for three weeks Me ò rí kúnlé? Gbogbo ara ló No one to give me massage. My back will hurt. All my legs will swell. Nobody will be there with me at home. Ìgbà tí kúnlé máa wálé mọ́ Mommy, Mọ́ mi kúnlé gbé aṣẹ́wó wálé. Ó gbé What? my matrimonial home. Oh. wait wait wait wait wait Show yóò ní ṣó mu tí yóò ní. mọ́mí mọ́mí tẹ́ yo. rí bí Kúnlé ṣe yó. mọ́mí tẹ́ bá rí bí Kúnlé ṣe ń ṣe nínú ilé tó ti mọ́ tí yó. ọmọ àlè lọ́tì bí ò báyìí lè gbé kinní yẹn lura báyìí àṣìṣe ti bẹ̀rẹ̀ nìyẹn ìwọ wà nífìyẹn jọjẹ because nǹkan tí èèyàn bá ṣe when the person is intoxicated is different from nǹkan tó bá ṣe tójú ẹ̀ bá ká so o ò tí ì lè jọ́ọ̀jì ẹ̀ ń sìn ọtí influence ẹ̀ e. i'm not making excuses for him but i need you to be patient ṣé kò tí mo sọ yẹn ah má kí ọkọ mi abirù wàhálà wo lélẹ̀ ó máa ní sùúrù ní ọkọ mi má kí ọ. kí ló dé what do you want do you want my life Just be sórí me Johnny. what do you want from me please go mo ní mi ṣe mọ́ ó mi mi ṣe mọ́ ẹni kó fi mi lè mú mi mo máa kú o. ò ní kú ọlọ́wọ̀n ní jẹ́. ọmọ mi mo máa kú o mo máa kú Can you ṣe mọ́ mo máa kú. kí ni ìwọ náà ṣe wúwa báyìí dídé kó ma dídé kó jókòó má má dùn má wà báyìí dídé kó jókòó kí ni gbogbo eléyìí. ẹ má bínú mọ́ I am so sorry mummy bá mi bẹ̀ ẹ́ bá mi bẹ̀ mummy ẹ̀ ọmọ má bínú sí mi ọba lè mọ̀ pé I am truly sorry mo ti ṣe gbogbo necessary documents. mo ti change orúkọ tó wà lórí ilé mo ti gbé tọ̀dọ̀ ẹ̀ That's it. That, that's all you have, Kule. You think everything is money. You think you can just Show up anytime and give me gifts, give me anything. Kọ́lé, I'm dying. Ọtí tí mo mú ni àti àwọn kọ̀ọ̀kan tí mo tí mo lò pọ̀ ló fà tí mo fi ṣìwà wò. Wọ́n pè kó ń ṣe mí náà, I'm not like that. Mo ti decide láti seek help. Bóyá máa lọ fún rehab or something. Yes, ma, I would. Please, I just want you to please. Let me be a part of my unborn child's life. Please, I beg you, don't, don't, don't, don't deprive me of that, please. I am done. I am done. I'm done. Ní sùúrù. I'm done. Okay. I'm done. I'm done. I don't want her to shout anymore. Consider her situation. Consider her state. Sorry, I tó it ń ṣe lẹ́ǹkọ̀ọ̀kan yìí. Èmi Any unfair kó tó dé ni mo ti ń bẹ̀ you need to take it easy please get out just go go go go go just go go go. ọkọ mi ó ti tó. ọ̀wẹ́ mi go i'm dying kule i'm dying. ṣòro ọ̀rọ̀ ẹjọ́ ò kì í ṣe téèyàn kéèyàn máa mọ̀ ọ́ dáa ṣé kí n má tọ̀ yìí nǹkan tí wọn náà ṣe yẹn ò dáa ah kò dáa kò bójú mu kò dáa kó máa ṣe bẹ́ẹ̀ fún obìnrin eh? Eh, ó ń bínú ni o that's what i can tell you i mean ọmọ mi ni and i know her when she's angry ó ń bínú ni màá bá ẹ bá sọ̀rọ̀ you don't lose hope okay. ẹ ṣọlọ mọ. what don't you ever. never. try that again. never. it's not only for the sake of your marriage also for yourself gbogbo àwọn ọmọ yìí yìí ẹ̀ wọn ò ní nǹkan gidi lára o nǹkan tó máa bà gbogbo destiny èèyàn jẹ́ òun ló wà lára wọn for your business for your growth wọn ọmọ yẹn òun ṣàwọn ọmọ tó yẹ kí yóò máa kó mọ́ra kó má lọ fún rẹ ní disease do you understand yes, ma'am. so please má jẹ́ kí rẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ do you understand. yes ma'am i understand ẹ ṣe ẹ ṣe gan ma i'm so take care of you yes ma'am ẹ gan ma ẹ ṣe gan ma ẹ ṣe gan ma thank you ma'am. tẹ́ bá rí bó ṣe feel so sorry and remorseful lọ́jọ́ yẹn ẹ máa rò bí akúlé ti change. little did I know pé problem ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọpẹ́lọpẹ́ àwọn ọ̀rẹ́ mi tó dúró tì mí ah! ojú mi rí tó o. hello a ẹ má bínú náà mo ti ń bọ̀ strong ni mò ń dúró de olóhùn bọ̀ látàárọ̀ ní mi rí i mò ń bọ̀ mò ń bọ̀ ẹ má bínú mi ní pẹ́ débẹ̀ ó dà mo ti gbọ́ òkè òkè ó ní mò ń dúró de mò ní pẹ́ dé ah eh I'll be I'll be I'll be back soon ẹ má bínú ṣe gbọ́ ẹ eh, má tó padà. Very strong places. Yeah. Ah, Wọlé. Ìyá Ah, strong ibo walaka run now. náà. Mo dẹ̀ ń dúró díẹ̀, o dẹ̀ jẹ́ kí n dúró síbi báyìí kí ló má bínú jàre ah. ẹ mọ̀ pé ck làwọn rẹ. ṣùgbọ́n ọmọ mi na ọmọ reputation mi lè máa dúró sẹ́ni àǹtítì na I have to go now. mama ah, ah. mama no vex ẹ má bínú. thirty minutes o fi mi sílẹ̀ for over an hour. ọjà táwọn ọ̀rẹ́ yín fẹ́ ni ck ni ó le díẹ̀ láti get ọ̀dọ́ ọgbọ́n tí mo ti fẹ́ lọ get ẹ ló bá wa ń ṣe bí wèrè fún mo sáré fọ ojú ìyá ẹ̀ tí mo sáré. strong I don tell you. I don't mama ṣe bí ọmọ ọ̀tá mú èyí ni kò sáré fọ ojú èèyàn. ó ṣe wèrè sí mi náà. no don't say that you don't pass all this level na kí ló ń ṣe kí ló mú àwẹ̀ gbọ́jà síta. Ah, ok kí làwọn ọ̀rẹ́ yín gan fẹ́ yẹn level level gan ni àbí kò sí wàhálà wọ̀nyí lè náà wà pa eléyìí wà pa eléyìí nǹkan. ẹ that's okay. máa ṣe ok máa ṣe olówó mi báyìí o torí mo kó mo jẹ́ ń gbèsè kan tẹ́lẹ̀. àyà mi ẹ máa jẹ́ bí one twenty nìyẹn mo need cash cash ló máa ṣe báyìí cash cash ló lè ṣe fún mi. strong i no get cash na mo fẹ́ cash i no get cash for here now àmì ní cash wẹ́rẹ́ wúta lélẹ̀. Tumaru, thank you. Man from the Nigerian police. Sure. stepping down from the Are you joking? No, I'm not. Like, are you really joking now? I'm not. Oh, step out of my car for what? Do you mind stepping down and let us do our job? What do you mean you want to do your job? Do you even know me? Look, I wouldn't want to make this. Please, I don't have this time. No, please, excuse, excuse me, please, excuse me. excuse me, please. What don't you make it, don't make it other than the same. Don't do this. I don't please. want to use force on you. Step down from the car, please. What's all this step rubbish? from the car now. Step down. Ah. Step down, step down. Mama. Step down from the car. Please step down from the car. I need my lawyer. like, I need to speak to my lawyer now. You need your lawyer? Yes, I do. Your lawyer cannot do much. Mo ti ń try láti bẹ̀ sọ lóbìnrin sóbìnrin látara. Mo rí pé o fẹ́ cooperate. Ṣorí tabajẹ court gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí ní ẹ̀wọ̀n ẹ̀ ṣé ti yẹ bẹ́ẹ̀ I want to see your lawyer. I insist. I want to see my lawyer. I don't want to talk to you. I don't even want to see your face. Oh, really? Yes, I want my lawyer. Okay. Ẹni tó máa gbé lọ́yà ẹ̀bọ̀ ń bá wọn bẹ̀. I want to see my lawyer. Nuisance. Um, I'd like to save you of the stress. But there's something you can do for me that will save you of the stress. Do for you? Yes. Are you joking? I'm not. Èmi, Desi. Èmi ò ṣọ̀rẹ́ pẹ̀lú ọlọ́pàá náà. What is it you want me to do for you? No, not. Look, what I need you to do for me is going to save you the stress of wanting a lawyer. Yes. Look, run a background check on you. I will discover you are a notable figure in the society and celebrating. And you won't want something about this, about drugs flying around internet, blogs, tabloids about. Secondly, taba tender volume illicit drugs that ban law way in the court of law as an evidence I'm not sure you'll be out of jail for a long time. And thirdly, do you know how many fraudulent transactions we met on your boyfriend's phone? Are you joking right now? No, no. Me? Yeah. Tell me boyfriend eh? And Tamu àti Papa. Èmi. Yeah. Desi. Okay, look, whatever he is to you, whatever he is to you, accomplish her. You don't have drugs, you don't have drugs. I'd like you to think it through. But when you do it for me, I don't need to go through the pain or the stress of needing a lawyer. And what I need from you is not money. Yes. <laughs> it's not about money. Yeah. Really. Yeah. Or lopa. Yeah. Everybody knows that all you are interested in is money. Not all police officers. Oof. Not all. Some of us have dignity and prestige. Oof. Look, all I need from you is a deed be safe. You will not go through this stress. You don't want people to wake up and say tabloids reading this about you. They are celebrating your brand, your name, endorsements, influence. Think about it. You just need to do something for me. We don't have to go through this. Let us do this. Let's, we can be a team. We can help you save your face, save your name, save your brand. Obi, tó bá jáwọ́ kan ni wọn ni kò fáwọn lówó èmi ti kúrò lọ́lọ́pàá tó ń tọrọ owó gbogbo àkọlà ń gbà owó yes. are you joking ọlọ́pàá yeah. what you guys think about is money. not every police officer. Oof. if I want money I ask you for money all I need from you is just a deed. what could you ever want from me kí lè fẹ́ kí n ṣe fún yín. Do you know n o r a b l Kuti? Hello, Honorable. <laughs> Polewa. Oh my God, I've really missed you. Oh, really? Ah, okay, ma worry, marry me very soon. I hope you remember everything we discussed. I'm not sure if I should be doing this. <sighs> Officer, Hello, lorúkọ Bye. Mr. Bayo. Yes. Mr. Bayo, ẹ jọ̀ọ́. Eh? I'm sure you have sisters. Be it a labu, a máa lẹ́gbùn, ẹ jọ̀ọ́. Ṣé rí assignment tẹ̀ you mi, ó fẹ́ lè jù mí lọ. Ó lé, kò sí nǹkan Look, you are familiar with this man. That should grant you easy access to him. And moreover, I won't pè anything to ló for wá retí kò dẹ̀ ní All I need you to do for me, just plant that chip in his phone. Let me explain to you. I know àwọn boys to máa for assassination. You understand? I, I need concrete evidence. I even nap òun gangan fúnra I need to nail him. Tí o bá ti plan chip yẹn sórí fóònù ẹ̀, máa fi monitor transaction, communication I will have you. Not in the evidence The money. ní to bring it to book. That's all I need you to do for me. Please. Yes. Why are you afraid? Ah, Mr. Bayo. Yes. Irú ìbéèrè wo lẹ̀ me bi mí bẹ́ẹ̀ It ah, seems you don't even know this honourable. Ah, this man is diabolical. Hey, wait, wait, wait, wait. See, hey, gbàgbé nǹkan tẹ́ ń gbọ́ Instagram at Gist Lover blogger náà. Ẹ hey nǹkan tẹ́ ń gbọ́ lórí ah, Should I tell you the truth? Why? I'm not even sleeping with this man. I'm not sleeping with him. We don't have anything together. I swear, I'm not even sleeping. He just enjoys my company. See, let me tell you something. Me, ti ẹ̀ ṣọ́pọ̀ onírìbù man ń bóbìnrin lájọṣepọ̀. I even heard that ó ti lo márùn-ún rẹ̀ go oògùn owó àti agbára. Ṣé ìròyìn bẹ́yẹn lè sọ pé kí n lọ plan cheap lórí fóònù ẹ̀? Mr. Bayo tó bá mú mi, tó bá mú mi máa Yes. Destiny, now you know all this. Ó máa jẹ́ kí iṣẹ́ ìfi wà easier. All you need to do is be Extraordinary careful. Extra, extra careful. And then look, I will not leave you in danger. I will protect you. I won't leave you to it by yourself. Trust me. Are you sure about that? I promise you. What a dying lójú. Hundred. Okay. Thank you. babe. oh. I could have gone sexy, listen. How are you? I'm fine. Thank you. Have your babe. Okay. Have a sip. Thank you. You know we do Bumurinho. Sure, wow. So okay. So okay. Yeah, I'm okay. Honorable. Honorable. What's such a good time? Oh, really? Oh, really? Mm-hmm. kúkú ń I was even surprised pé ìpín kọ́ mi lẹ́yìn. Um, it's okay as a matter of fact èmi rò bí o ti ẹ̀ bínú sí mi. èmi bínú sí hmm. bínú sí babaláyé like die die die. yeah we don't want to bínú sí baby Um, that's everything. I know, I miss you so much. They hustle and hustle. Well, push it. Well, push honestly, it. you're looking honorable like this. What's the secret? Like this, honorable. <laughs> Anyways, um, what do you care for? Kí ló fẹ́ jẹ, kí ló fẹ́ mu, on fait quoi? Ouais, si je t'ai laissé les jardins, ils m'ont fait duty free, Yes. He didn't just get me glasses. He wasn't some Jack? I want to do this. I'm a Jerry, I'm uh, Jack, uh, um, Mukapa. So, um, you know, the industry, you have to be obsessed, get in the team to plan another business. You know, I understand. I understand. Yeah, I'm sorry. Yeah. partner mi tàjọ ń ṣiṣẹ́ ó sọ̀rọ̀ kan fún mi pé wọ́n ti plan um, informant kan sọ́dọ̀ yìí then ó ti insert nǹkan sínú fún yín so any call tẹ bá mix nísìnyí a máa gbọ́ lọ́dọ̀ wa so my advice ni pé kẹ lo another phone or any transaction tẹ bá ti ń ṣe nísìnyí tó bá tẹ bá ti mọ̀ pé ó lè implicate yín ẹ sá fún or better still kẹ get new phone tó máa fi ṣe so ẹ jẹ́ kẹ́ni tẹ̀tẹ̀ bá fẹ́ ṣe lórí fóònù yẹn kó plain àwọn ah, bẹ́ẹ̀ ni sà àbọ̀ ah, sí problem sà àyè ṣe nǹkan sà ẹ àwọn appreciate ẹ thank you sà. <laughs> my god oh, oh my god oh my god oh my god <laughs> my god <laughs> oh my god oh my god. Oh my God. Ah, Mr. Bayo, thank you. Thank you. Ah, Mr. Bayo, tẹ bá rí to tó ṣẹlẹ̀ sí mi. Ah. Mo ti ń ju ìrìnlẹ̀ látàná fún tẹ̀lé mọ́tò. Mo yẹ kó ti yà wọnú igbó yẹn. Gbogbo inú ó fẹ́ lọ ṣe evil kan. I had to radio the local police. As soon as I did that, they had to come around. When I heard gunshot, I had to create gunshot. So, best need for now. So that they would have to distract them to get you out of there. Oh, Mr. Bayo, thank you. God bless you. Tẹ bá rí bí babaláwo tó gbé wa lọ. You need to see that place can imagine. It's just so, so sorry. Oh, thank you. God bless you. Thank you. Thank you. Now, don't worry. By the time tomorrow, I'm sure you want it. We'll check the plans before then. Sure, police are on this trail. All my movie. we go transaction we go communication We go operate làwọn assassins to do. We go. tó wà lọ́wọ́ wa by tomorrow ó pẹ́ jù àti wà ẹ àti map out mass man out massive man on so I will get her you will get it. Ah. I'll show you. You will get who? Honorable cutie. of course. She ẹ fi mí ṣeré ni that's not possible you too you know that's not possible. Ah. Honor honorable cutie cannot be arrested. Oh. mr bayo see even if honorable cutie is arrested I'm sure he will come for me. He will send his boys. He will come for me. He will definitely come for the me. Police are working on it. He won't come for you. The police are working on it. Don't worry, you are safe. You always me now. You shall feel it. You know what pẹ̀lú ẹ̀mí in the salon. Sorry about it now. Fuck about it. Mr. Bayo, please, yeah? can you do me a favor? No favor. Please, can you just take me like outskirts of this town? I, like, I just need to lie low for a while. At least to be sure I'm safe, please. You are safe. You are safe. If that's what you want, Momo, you can't get. Well, there's an apartment. There people are very secretive and coded. And they should be safe there. But you better at least relax. Please, no, no, no. Just drive faster, drive faster, drive faster, drive faster. Please, faster, faster, please, faster. Oh my God, this is this space. This is what have you done? This what have you done? What have you done? What have you done? What have you done? This is what oh, have you done? Oh my God. Oh, Keep the road. Oh my God, go, go, just go, go. Leave the way. Please come Okay, thank you. Alice, you'll be fine in this apartment. Mr. Bayo. Yes. She ṣọ́ọ̀kù àwọn people yẹn ò ní trace ọwá síbí báyìí? Look, Desi, I need you to relax at this point. Eh? ṣùgbọ́n uh, with all we have in our hand i am so sure we'll láìpẹ́ láìpẹ́ náà la mú honourable Kuti So when you go calm down ṣùgbọ́n I don't believe you. Honorable Kuti. Um, I have an idea. Um, let's find the bar around Jackalo and wine. Let's just um, take one or two bottles and when we're back, we can talk extensively about this. Wine? Yes. Drink? Mm -hmm. Please, I can't go anywhere. Please, please, please, please, please, please, no. So you don't trust me anymore? See, trust? This is my life. I have a family, please. I I can't go anywhere, please, please. Please, I'll be... Ah, no, no, no, no. No. No. I'll be waiting outside. Oh my God, this is what have you done? Ah, but <laughs> really, you seem really cool. Like, <laughs> too cool to be a police officer. Well, maybe that's because I studied criminology in London. Mm. And then when I got back, I feel one of the ways I can be useful to my country is um, to join the Nigerian police force. Mm. Yeah, to see how I can add value and virtue to the police force. You know? mm. Yeah, yeah, yeah. I know, I know. There are some bad eggs in the Nigerian police force. Yeah, consider yeah. It. it is what it is. But look, some of us are good. <laughs> some of us are good. I'm here to paint it right. You know what, babes? nǹkan kan bá fún mi oge báwo ni honourable ṣe mọ̀ wípé a fẹ́ plan chip sínú fóònù kí ni ẹ o o o o gbọ́ wà confusing bàbá. Mr. Bayo mm -hmm. please please anyway I just wanna thank you oh. thank you for coming thank you for staying. Mm. have to mention. It is what it is, baby. You're Thank in charge. You. Thank you for everything. I know, I know. Thank you too. Are you? It's been one hell of a ride. I know. It's I know. the vibe. Are you feeling the music? Come on. Come on. Ah. We should, we should toast to that. Come, come on. Mm. <laughs> Yeah. <laughs> yeah. Mm. Yeah. Are you having fun? Are you enjoying yourself? Hey, come on, bitch. Come on. Are you having fun? I love there it. go, yes, sir. Do the music, come on. <laughs> <laughs> look i need to be sure pé informant mi were safe. ẹ fún mi l'assurance náà no no ó yẹ kó mọ̀ pé mi lè sọ informant mi fún ẹ. all right no problem wàá me like way. okay. Ex-Senator Adekolapo Kuti Abdul has been arrested by the authorities on the grounds of murder and money laundering, amongst many other charges. The news has gone viral on social media in the early hours of today of the presence of Nigerian police in Kuti's Ekbe hometown. Later, I got involved with another man. Ah, ó ga o. But ah, kí lẹ fẹ́ kí n ṣe gan torí kò rí lè yé mi. Ẹ ṣe ṣe rí ìrànlọ́wọ́ kan ṣoṣo ni mo kò fẹ́ kí ẹ bá mi ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, èmi àti Kúnlé ọkọ mi àtàwọn ọmọ mi la bíbà fún DNA. Mo fẹ́ kó jẹ́ òkú òru kí ẹnikẹ́ni má gbọ́ sí kó wà láàrin mi àti nǹkan ìṣàánú mi àti. madam um, i'm very sorry a kì í ṣòro nǹkan bá rẹ̀ ń bí. your integrity was at build for the past years i can't jeopardize it báwo lè ti fẹ́ bá wa gbọ́ wípé ká máa manipulate like manipulate DNA test like oh no we don't do that here. ẹ̀mí ó ti yẹ What's it? What's it? What's it? What's it? What's it? Ẹ wo. Ẹ má wọrí. Mo ti ẹ̀. Madam. Ẹ má wọrí. Ẹ wo. Mo máa ṣe eight hundred thousand naira fún yín sínsìn. Ṣé gbọ́? Madam. Ẹ mọ̀ kó. Ok, ẹ jẹ́ n pojú ẹ̀dí sí one million. I will send one million to you right now. Madam, we don't do such here ara ah, kì í ṣe orúkọ báyẹn bí. ìjọ àti ìjọ ṣàánú ìjọ ìjọ. ẹ wo obìnrin bíi tiyín náà lèmi náà mo understand yín dáadáa but orúkọ tẹni kì í ṣe fún yín a kì í ṣe bíi and let me assure you gbogbo secret yín tẹ̀tí bá mi sọ it's safe with me i'm not going to tell anybody ó save pẹ̀lú mi but doing this i i can't do it i'm sorry mi mi ní lè ṣe. ẹ máa wo woman yìí ṣá kò tiẹ̀ mọ̀ pé mo dira wá síbí báyìí I am not taking no for an answer never wàá ṣe nǹkan tí mo fẹ́. ẹ ẹ lè ṣe àbí. ọ̀la ẹ má bínú mi nínú ìṣe. ẹ ẹ lè ṣe ẹ ẹ lè ràn mí lọ́wọ́. ẹ má bínú. mo wá bá yín gẹ́gẹ́ bí obìnrin sí i. ẹ lè ṣe. ọ̀la ẹ má bínú mi nílé I, I, I can't do it ẹ jọ̀ọ́ ẹ má ẹ má bínú. ẹ lè ràn mí lọ́wọ́. shut up just shut up shut up shut up. mo kúrò nínú ilé mi mo wá sí bíbá láti wá bá yín ǹjẹ́ ẹ mọ̀ mí do you know me ṣe mo dé sí i. madam ẹ eh, ẹ eh, eh, calm down ẹ. shut up just shut up just shut up shut up mo wá bí báyìí èyí tó jẹ́ deepest secret nínú life mi ni mo sọ fún yín nǹkan tó yẹ pé ẹ lè fi blackmail mi lọ́la a kò máa jí wẹ́rẹ́ Gistlover ti gbé ẹ wá sọ pé kí ni ẹ lè ṣe oh. You are playing God. Uh, no, no, Have you heard about women supporting women? Jagbori? You don't even have a choice anymore. I was... Shut up. You don't have a choice. You just have to do it. Ma <laughs> Madam, oh, oh I I'm sorry. Shut up! I'm talking. Shut up. You're going to send me the result. We're not even sure. nǹkan tí mo ní kí ẹ ṣe fún mi gan ẹ mọ̀ ẹ mọ̀ bóyá Kúnlé ló lọ mọ̀ just because of a single mistake just one mistake you think I'm ready to lose my family you think I'm ready to lose my reputation I'm a desperate woman I am not ready for scandals. I do not want to be dragged by JLB Nation. Hell no! No! No! So tí result bá ti jáde tó bá jẹ́ pé Kúnlé kọ́ ló lóyún you know what to do. Madam, <laughs> mo ti send mo ti send ẹ̀ sọ́kàn inva email kẹ́ tó dé o mo ti send result have been sent please kẹ má wọrí sẹ ẹ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀yá mi. alaye alfa kí wàá pùn. Ah! ọjà ìgbẹ̀rún tán. ah ìka. Hmm. Ah! ó wọra kan gidi ni. Hmm, hmm ìyá mi kan ló fún mi bẹ́ẹ̀ ẹgbẹ́ musa ní hmm. ara. Ah, ọjà afa. mo ní ìdọ̀ ọjà ni. ọjà ewu ń bẹ ewu ń bẹ ṣé kòkó ni àbí àbí lẹ́bùlẹ́bù. lẹ́bùlẹ́bù ni o kọ̀sán àwọn ìyá mi ń ta máa kàn nídìí àwọn ọjà ẹ̀gàn tó dẹ̀ tó máa pọ̀ gidi ni o. ẹ kò sí wàhálà ó wà nílẹ̀ ó wà nílẹ̀ ó pọ̀ nílẹ̀ bọ̀ aláì àwọn boys tó máa lọ ń kọjá fún yẹ wọ́n máa ń complain pa ẹ̀ gan-an hmm. wàhálà ẹ̀ wọ́n alára ẹ̀ kì í balẹ̀ kókò wọn máa léjú wọn kó máa ṣàkárà wọn ah kí ló dé kí ló ṣẹlẹ̀. kò ní dáa fún ìyá wọn. ojúbọ náà ṣe gbọmọ lọ́wọ́ èkó lọ́wọ́ àwọn gáàsì yẹn èèyàn gbọ́dọ̀ bá wọn pò èèyàn gbọ́dọ̀ bá wọn mú gbẹ́lẹ̀ ẹ̀ ẹlòmíì máa ti fa afótán báyìí tó jẹ́ pé ojú àti lẹ́rì kò ní fẹ́ sọ owó a máa japa ni kò yí sí mo bí ṣe ń dìlíbà kò yí sí tí n bá dìlíbà náà ṣé máa yé mi fúnra mi ọlọ́run. ṣáàmà ṣáàmà calm down ó mọ tó bá ṣe múlé fún ọ ó tún máa múlọ fún ọ ó ní oge ẹ ah sí wàhálà. strong alpha now where you dey. ah mo wà ní area mo wà tarmac alpha mama. ah omo you guys to dey come now now i don't see that person wey drop comment under this real post now. wàláì wàláì ẹ má wọrí ẹ má wọrí mi gan bọ̀ nsìn sìn sìn sìn ẹ má má kàn yín lára ń sìn èmi àti pàdé mi gan làwọn bá a máa jọ wá ọ máa jẹ́ kí iṣẹ́ yẹn mad gan sí mi. okay no wahala i go dey expect you no tey o abeg. wàláì ẹ má wọrí à ń bọ̀ sẹ́ kò sí wàhálà mama kò sí wàhálà à ń bọ̀ ẹ má mi ń wàláì alpha. wọ́n ní ìdọ̀jà ni. àánú ọjà kọ iṣẹ́ mi lè lè má wọlé bọ́ uh, iṣẹ́ iṣẹ́ ọgbọ́n máa rí balance tá a bá débẹ̀. a drop comment àmà kò oríṣiríṣi sórí post èyí ní ìmà treat for copy. ẹ wo ẹ má bínú pé mi ò dá yín lóhùn dáadáa ní online àwọn nǹkan tí mo wá attend sí ó kọ̀ gbìn inú mi tẹ̀ dùn wáyé so màá tún lè understand bẹ́ẹ̀ yẹn fẹ́ kó lọ. ìgbà tẹ́lẹ̀ ṣe ti lẹ̀ gbọ́n gba ibi tí mo wà jìnnà síbà pé ah, kí wọ́n bá yín o oh, kí sì lè rí bẹ́ẹ̀. níbo lè wà ní. to the other one. Okay, okay, okay. lẹ́yìn bẹ́ẹ̀. for how long lẹ́sìn gbé gbà. Um, ti to be two years báyìí. wow two years. <laughs> so báwo la ṣe máa ṣe ṣe fẹ́ eh, wọlé. ká wọlé a ní shop so a kò máa ń di ah, gbogbo ẹ̀ mọ́ra wọn náà àwọn customers dẹ̀ máa ń wá sílé ọmọ àmọ́ tó bá yẹ fẹ́ ṣe yẹn yẹn lọ́pọ̀ lẹ́dẹ̀ nǹkan tẹ́ rí nínú picture o ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tẹ́ fẹ́ rà gan pé ẹ̀ so. ìyá ẹ ṣé wo mama alfa kúnlẹ̀ alfa ṣé wo kúnlẹ̀ jẹrẹ kí ló ṣẹlẹ̀ ah! eh, eh, eh, kí ni mo ṣe. kí ló ṣe ṣebí ìwọ ló máa ń type lórí comment o mọ bó ṣe ń drop comment o mọ bó ṣe ń bú àwọn èèyàn gan. Ah, ah. Auntie, I don't understand. What you is happening? Okay, you don't understand. Don't worry. When you come with us, you understand. Ẹgbẹ́ sí ni mo kẹ́. Ìwọlé yìí. Wọlé aṣọ. Wọlé wọlé wọlé wọlé wọlé wọlé. pè mí lórí messenger by video call for that matter who's this. lè gbé kọ́ọ̀lù bá <laughs> pè di six five hundred and sixty-two messages where do I start from? àwọn tó máa tọrọ àwọn tó máa. Eh? Ha! No, no, no. Any no, no, no. Yeah! Oh my God! What? We didn't know what was recording now. Hmm. Kí ló ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn? farabalẹ̀ akọni ká dá sẹ̀ríà fún náà ni so that táwọn ẹgbẹ́ ìbáraẹni wọn á lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ CEO, I need you to know that there are so many internet trolls that just hide behind their keypads and their phones. They, they don't want to know whether you are depressed or you are, you are in a good mood. Wọ́n kàn máa wọ comment section, wọ́n máa type nonsense. See, the fact is that àwọn kì í tán bá type ìgò wọn ò ní lè sọ níwájú ẹ̀ tó bá confront wọn o. They've ruined so many people's life with these comments. See what they did to your family that time now. Uma, calm down. No, we had to do what we had to do. So what are we gonna do now? Eh? Just when I thought my problems were over. Calm now down. this, this, again. This, just calm down. What does the person want? Talk They're now. trying to blackmail me for money. Ugh. Ah. But if I phone lower, they will release the video to the public. I, didn't try to help me. Now, now, see, mess the whole thing up. We're just trying to. This will looking at my If life throws you lemon, you make lemonade. I might as well be preparing for what will happen to my career and life after this scandal. Disi, kí ló ṣe báyìí, kí ló ṣẹlẹ̀, what have you done? Hmm. Dádì ló pè mí, wọ́n lórí àwọn díẹ̀. Àti máa délé wọn, wọ́n sọ̀rọ̀ àdírẹ́sì mi gbogbo ọkọ mi ní kóbi hospital ni mo lọ in my wildest imagination mi ìmọ̀ ọ̀rọ̀ dáàdi mo ń bọ̀. Hmm. Ayo. ẹ jókòó ẹ jókòó. thank you. yeah, that's my wife. oh wow she's pretty. ẹ fọ ẹ dáàdi. báyọ̀ ò burú gan. àwòyẹ yìí ni mo jọ. mi ò burú báyìí. mi ò burú dáàdi. a máa pè é pè é pé ò ní gbé kọ́. ṣé kò yẹ dáa iṣẹ́ ni ò dáa iṣẹ́ ni ẹ máa ṣe iṣẹ́ ọlọ́pàá yìí náà a dẹ̀ sọ fún ẹgbẹ́ yẹn ṣé iṣẹ́ ọlọ́pàá tó ń ṣe yìí ni ló jẹ́ kó gbàgbé ilé. ẹ má bínú. ẹ wọ ẹ̀gbọ́n mi mò ń bínú sí yín. wọn náà tún ń bínú. ah mò ń bínú gidi gan. ọ̀dà kí ni mo ṣe. ẹ promise pé màá sí wedding wa ẹ dẹ̀ wá ẹ sọ anything. ee eh, lórí wedding yẹn má bínú during that time a wà lórí one serious undercover job hmm. tó yẹ pé èmi dẹni mo wà at the forefront so there is no way mo lè excuse ara hmm. i have to see it through má bínú. ẹ má múlẹ̀ fún ìmúlẹ̀ ẹmúlẹ̀ fún mi ṣe díje wá ike. ẹ kí wàá nìyí ah, kí wàá nìyí normally ẹ máa communicate pẹ̀lú mi pé ah, broda mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ no communication nothing. máa bínú mọ́ ọ̀la ìfọ̀tí mo sọ fún dáàdi mi ah ní access sí fóònù tàbí àti fáwọn operations máa yẹn fóònù kẹ̀kẹ́ fẹ́ fi ṣe má bínú mo ti bẹ́ẹ̀ kó má bínú ẹ mo bínú ó yá má bínú ó dà mo bínú ó dà má bínú fún adáàbí ẹ mo bínú lẹ́ẹ̀kan ah, sí. ẹ dẹ̀ lẹ́ni burú eh. ẹ ṣàdé ẹni tẹ̀sán pé mo burú ẹ ṣàdé kò burú ẹ má bínú torí Ọlọ́run bọ̀ ìyàwó nǹkan ọmọ kọ̀ lè wọlé dá Um, ìyá mi wá òkè bọ̀ àwọn ọmọ mi ò sílé wọ́n lọ sọ́dọ̀ mọ́dá ìlú mi. Oh, ok ok nǹkan lọ kí wọ́n bẹ̀. ìwà àtìyàwó àlèrè ayé ìfàlẹ̀ mọ̀ ẹ̀ tó máa nà dáhùn ẹkùn ẹkùn you know honestly i'm proud of you. thank you very much you did very well you did very well this is your house now. yes this is my place i am proud of you. ah. ah ìsàlẹ̀ kan ṣe jìnjìn yìí. dádì ẹ káàbọ̀ sá. ìyàwó mi. ẹ káàbọ̀ sá gbélé ńkọ́. àdúpẹ́ báwo ni nǹkan. báyìí sá ẹ káàbọ̀ pẹ̀lẹ́ báwo ni iṣẹ́. àdúpẹ́ lọ́wọ́ ṣe. àwọn ọmọ mi ńkọ́. ah they are very well sir they are fine sir. ṣé my dear. ẹ kú jókòó sá. ẹ kú ṣe. Babe, I'm sorry about everything I caused you. We will talk about the result later. Uh, meanwhile, it's my brother. Hi. our wife. Well, who told you? mo lọ́wọ́ you, ẹ̀ lára ẹ̀, lágbára ọlọ́run pẹ̀lú wa. Kò ní Thank you so much. Mo ṣe àbọ̀. Báwo lè ṣe ni mo ọmọ yín dájú? Ah, ah. Uh, ṣé mo wá kiri? O kiri mọ̀mọ́ kan ẹ̀ fáyìn ju. Oh, ṣe kí ni? O ṣe gan, mo lọ́wọ́ tọ́jú ẹ̀ lára ẹ̀ o. Mo rà pọ̀ tọ́lọ́ ètò wa gan. O ṣe gan, mo really appreciate. you have a lovely wife. Thank you. Lovely wife. Thank you. Bàjẹ́ kí lórúkọ ẹ̀? dé oh all dẹ̀ dé sílé gbogbo wa thank you so much wow ọ̀gá. you know I'll just get my brother something to drink okay. okay let me just quickly fix something. all right take care. John, something um, like a room temperature. I don't need to take things, please. Yeah, take cold things. That's key. My husband was not find out about the other night. What are you talking about? Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ káyé please. Everything I've worked for is already on the line, please. Please, I need to save my home, please. He mustn't find out, I'm sorry, please. Excuse me. do I know you? Have we met before? Life is what happens to you while you are busy making plans. A moment ago, you would think that the DNA test result was going to ruin my life. What's going on? But somehow God has saved me. And somehow life has happened to me again that I could get away with this. And you tell me. ayé yóò ní bàjẹ́ o. Ayé yóò ní bàjẹ́ o. Mo ṣe léè, mo ṣe láṣegbé. Live your life so greatly. Bá lọ bá lọ àbọ̀ àbọ̀. Live your life so so greatly. Bá lọ bá lọ àbọ̀. are comment section. Comment section. Don't judge me by my look. Ayé ayé akọ̀ǹdọ̀gbà yìí ni ayé ayé akọ̀ǹdọ̀gbà. Comment section. gbà yìí ni ayé akọ̀ǹdọ̀gbà. My heart is open. Ọkàn mi gbọ́ bẹ́ẹ̀. Ọ̀dìrìnláyé àti kọ́.